Yorùbá. Yorùbá. Yorùbá. Yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ ẹ máa wọ ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network. Fún fún ìdílé àṣà Yorùbá. Pẹ̀lú ọ̀sán ní ọwọ́ ọmọ ọba Adédìpé Apàṣẹ Oòduà àti àwọn tíìmù ẹ̀ àti àwọn tíìmù ẹ̀ ọmọọba adéníyì adédípẹ̀ apàṣẹ oòdùà àti àwọn OPC people àwọn náà ló wà bíbáyìí adúpẹ́ ọlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ló mú ọ̀gá yìí ní alẹ́ àná níṣàtó ó máa ó máa ń kó pátá pátá obìnrin ó máa ń tà ní ten ten thousand ó máa ta pátá kan kí ló rúkọ ọ̀gá yìí sọ sókè Sunday Ayégúsì ọmọ bo ni ẹ ọmọ ayédè tó bá ti kó àpáta yìí báwo ṣe ń ṣe. àwa márùn ló ń tà. ẹ̀yin márùn ló ń yìí lọ́gbẹ̀sẹ̀ tí wọ́n ta èló lè ta pátá kankan ten thousand ní pátá kan pátá méje gé twenty thousand pátá mẹ́ta gé thirty thousand pátá mẹ́rin agẹ́ forty thousand pátá márùn-ún agẹ́ fifty thousand pátá mẹ́fà agẹ́ sixty thousand pátá méje agẹ́ seventy thousand pátá mẹ́jọ agẹ́ eighty thousand pátá mẹ́sàn-án agẹ́ ninety thousand pátá mẹ́wàá ńkọ́ agẹ́ èló ló pé hundred thousand kí ló kọ ẹjẹ máa ta pátá yẹn fún. àwọn gbèmí ibo ló ń gbé ọ̀gbẹ̀sẹ̀ ló ń gbé ṣé o mọ ilé ẹ̀ lọ́gbẹ̀sẹ̀ bíkọ́ bá ṣe kúrò bá ṣe a máa ń rẹ̀ fọlọ́pàá nísìn a máa ń rẹ̀ fọlọ́pàá adúpẹ́ lọ́wọ́ ọmọọba adéníyì adédìpẹ̀. Oòduà. ọmọọba adéníyì adédìpẹ̀. Oòduà. ọmọọba adéníyì adédìpẹ̀. Oòduà. mo ṣe takuntakun tó ṣe. mo ṣe takuntakun tó ṣe. Ah! kò mà sẹ́yìn o ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé ẹ sọ fún àwọn ọmọ yín kí wọ́n máa fọ pátá wọn síta mọ́ o ọ̀gá ìlú àwọn tí mo apàṣẹ ọmúlẹ́lẹ̀ ọ̀nà òkè òkè ṣàtọ́ ó wọlé àwọn obìnrin yẹn ó dẹ̀ kó pátá wọn ó já wíńdò ó kó pátá wọn bọ̀tí àti rí àwọn obìnrin tó pa àwọn obìnrin náà àti wọn sìn àwọn tó ní pátá àti wọn sìn pátá wọn lélẹ́yìí àti ti rí àwọn obìnrin yẹn bọ̀tí máa ń dùn wọn fún ọlọ́pàá lọ́wọ́ fún mọ́ ó lè ta àwọn kan sẹ́yìn ó ti ta àwọn kan sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àmọye pátá tó ti tà sẹ́yìn lẹ́ẹ̀kan sí kí ló porúkọ ẹ sọ́ọ́dọ́gbẹ̀ dídé dídé dìde. ó tàkọ ó tàkọ ó tàkọ ó tàkọ ní ní Easter Sunday wọ́n ta méjì Easter Sunday. pátá tó tà lélẹ̀ yìí o pátá tó tà lélẹ̀ yìí ó ní àwọn márùn-ún àwọn márùn-ún adúpẹ́ náà ọmọ ọba adéni apàṣẹ Oòduà lẹ́kọ̀ọ́ sí adúpẹ́ lọ́wọ́ apàṣẹ Oòduà adúpẹ́ lọ́wọ́ apàṣẹ Oòduà ó ṣe takuntakun tó ṣe ní alẹ́ àná alẹ́ àná mọ́ ọ̀gá yìí lójú ọkà pátá onípátá ó lè máa ń ta àwọn pátá yìí ní ten thousand sọ̀rọ̀ ní kó máa fi bàtà sẹ́nu. àwọn èèyàn kọ́ ẹ owó rẹ̀ dání. àdúgbò lọ́wọ́ lọ́wọ́. owó rẹ̀ tí wọ́n ti kọ́ lù wá fi bàtà bọ̀ lọ. àwa àwa àwa àwa. mọ́tò bọ́ọ̀tì wa mọ́tò náà fi ṣiṣẹ́. ó dùn báyọ̀ wọ́n sọ fi ṣe lélẹ́yìí. kò lè bẹ̀ jẹ́ mi ilẹ̀ dàrú kí bàtà sọmọ ọlọ́mọ lẹ́nu. ó tó tọ́ fi mu lálẹ́ àná lélẹ́yìí nígbà tó ń pàtó ń pàtó ń lànà lélẹ́yìí mọ́tò tó fi mú lóru àná lélẹ́ gbàdán pàtrò ní aago kan òru lánàá gbàdán pàtrò láago kan òru lánàá lọ́ọ́ mú. a lọ́wọ́ wọn bá adéyẹ̀dẹ́pẹ́ apáṣẹ Oòduà mú ṣe takuntakun tó ṣe. ẹ̀yin mélòó ni obìnrin ayé ọjọ́ ọjọ́ òtí bẹ̀rẹ̀ pátá yìí agbaka pátá ó tó ọdún mélòó díẹ̀ fún mi o oṣù mẹ́ta pátá mélòó tó ti ká bàtò ta ó tó mélòó pátá tó ta ẹ̀yin márùn ló ń ta o tó mélòó tẹ tà báyìí ó tó mélòó tẹ tà thirteen that's one hundred and thirty thousand naira ten thousand ten thousand naira kọ̀ọ̀kan eighty thirteen báyìí that's one hundred and thirty thousand naira méjì ilé nọ́mbà fẹ́ tàdí lẹ́ẹ̀kan sí gbogbo gbogbo àti mara lọ́wọ́ yẹn. àwọ̀gbèmí àwọ̀jìmí àwọ̀jìmí ibo ló ń gbé ìjọ báyìí sì wọn á lọ hàn dùn fún àwọn ọlọ́pàá for more investigation àwọn ọlọ́pàá aláwọ̀ rẹ̀ fún àwọn fún ọmọ institution adúpẹ́ lọ́wọ́ ọmọ ọba adéníyàn ní tipẹ́ so àwọn gẹ́gẹ́ àwọn àwọn obìnrin tó kó pátá wọn àti rí wọn báyìí àwọn obìnrin tó kó pátá wọn àti rí wọn báyìí ó máa ta pátá kan ten ten ten thousand ta pátá kan ten thousand ó ní o ti ta thirteen thirteen o ti ta ó ní àwọn ọmọ kó pátá yẹn ó máa lọ tọ́ fún àwọn jì mí ní ibo sọ sókè sọ sókè. ẹ̀yin mélòó ẹ máa dárúkọ wọn ọ̀kẹ́. àti fẹ́mi. fẹ́mi. àti òkúrù. okuru. àti òkúrù. àti èmi. àti babaláwo. àti eh, sunday ayélujára. kí ló kọ́ babaláwo yìí lẹ́ẹ̀kan sí. àwùgbé mi. àwùgbé mi ibo ló ń gbé. ìjọ̀n so ọmọ bó ni wọ. ayédè. kí ló kọ ẹ. sunday ayélujára. sunday ayélujára. ló ń gbé ni. ibo ló ń gbé ládó. ibo ló ń gbé ládó gbọ́dọ̀ pé sọ sókè òkè ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì bo uh, lẹ́ẹ̀kan sí adúpẹ́ ọmọ ọmọọba adẹ́niyà tó ti pẹ́ apàṣẹ Oòduà apàṣẹ Oòduà fún ṣe tẹ́kọ̀ yẹ. Ah, àwọn ọ̀tá jọ o àwọn tó mú lọ àwọn tó mú wà mí báyìí o. Sunday. Sunday. apari. apari. Roma. Roma. Adúgbò náà lọ́pọ̀lọpọ̀. Ṣòkòtò mẹ́ta ló wọ̀ sí di. Ṣòkòtò mẹ́ta ló wọ̀ sí di. Àwọn àwọn tó tún àwọn sotoko ó tún jẹ́ àwọn aṣọ. Tún àwọn ilé. Tún aṣọ ẹ ló jí. Àwọn tó dẹ̀ laṣọ gbogbo àwọn ló dẹ̀ labẹ̀ rí. Gbogbo àwọn tó ń daṣọ àti gbogbo pátápátá. Pátápátá a máa ń dùn wọ́n fọ́nàpá lọ́wọ́ sí. Gbogbo àwọn tó laṣọ ẹ̀ la rí. Bákan àwọn aṣọ sílẹ̀ gbogbo àwọn tó kún kó sílẹ̀ pápá tó gbé sílẹ̀ pápá tá kó gbé sílẹ̀ ọ̀kan ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nìkan ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nìkan ní ọbẹ̀ gbogbo ọ̀lẹ́ alálẹ́ àná àtọkùnrin àtọkùn. irú yẹn náà máa ta ni àbí yẹn máa ta ni wọ́n yẹn ni pẹ̀lú làwọn náà máa ta wọn yẹn náà fún babaláwo ni babaláwo máa ra wọn yẹn náà wọn. ìdí. múdání. múdání agasi fèlè tẹ́lẹ̀ lọ́wọ́ ilé ọmọ fi nujú àwọn ti sùn lóru ọmọ fi nujú àwọn ọmọ àbí ẹ fi nujú wọn lóru. ẹ tẹ sọ̀rọ̀ ẹ dẹ sókè. onílé ló máa fi sẹ́wọ̀n náà pé wọ́n sùn lọ. ẹ yà múra ní. dání ele onu adele ele onílé rẹ. wá mu ọ̀yà ṣe bó ṣe máa ṣe o tún bá ti fi ọ̀yà ọ̀yà ṣe báyìí ṣe báyìí wọ́n ṣe ṣe olú àṣẹ bẹ́ẹ̀ léyìí. ṣe bó ṣe ṣe olú àṣẹ máa ṣe léyìí tó bá ṣe léyìí ṣé yóò fi àwọn yẹn ṣe ojú bẹ́ẹ̀ tó bá ti ṣe báyìí olúwa sùn lọ ni sọ̀rọ̀ sókè sọ sọ wọ́n sùn lọ bó ṣe máa ṣe nìyẹn wọ́n sùn lọ wọ́n ní jímọ́ tẹ́ bá dẹ̀ parí iṣẹ́ yín tán ẹ̀ mú wá jí. Ah! àwọn olè lóru sùn great Oòduà orúkọ àti àwọn apàwọn ẹni. lọ́wọ́lọ́wọ́ báyìí adúpẹ́ lọ́wọ́ mo pa apàṣẹ Oòduà apàṣẹ Oòduà apàṣẹ Oòduà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn lọ́wọ́ máa ń lọ adùn fún àwọn ọlọ́pàá for more investigation àwọn adùn fún àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí for more investigation God bless you àdó èwì ẹ má sẹpẹta yìí síta mọ o ẹ sọ fún àwọn ọmọ yín àwọn ọmọ yín wọn kọ pátá àwọn fíṣẹ ogun ní o pátá tẹta àwọn pátá kọkọ tó pátá yìí kàn wò lẹ́ẹ̀kan sí pátá yìí lẹ́ẹ̀kan sí jẹgọ pátá yìí kàn wò lẹ́ẹ̀kan sí pátá àwọn lélẹ yìí o. ọmọ tó ní ní pátá àwọn lélẹ ọmọ o ó ní pátá àwọn lélẹ o ó ní pátá àwọn lọmọ o ó tó ní pátá mi lélẹ́yìí. àmọ́ ti wá. tẹ́tẹ́ thousand ló tàwọn ẹ̀kọ́ tẹ́tẹ́ thousand tẹ́tẹ́ thousand ẹ̀kọ́ méjì twenty thousand mẹ́ta gé thirty thousand mẹ́rin gé forty thousand márùn-ún fifty thousand mẹ́fà gé sixty thousand mẹ́jọ gé seventy thousand. ọba àti ọba àwọn olóṣèlú àti sílẹ̀ mama ẹ̀yin olóṣó ẹ̀yin olóṣó kẹfẹlẹ kọgbọ àti ẹ̀yin lẹmọọmọ ẹfẹlẹ kọgbọ ẹ má máa sápátá síta ẹ tún sọ fún àwọn ọmọ yín náà kí wọn máa fa pátá wọn síta o tẹ ti lo pátá yọ ẹ wọn lu àsìkò ọmọ ìfọ láìpẹ́ ní ayọmọ yẹn bàjẹ́ fọ pátá nìyẹn. òkòyò ti tó wọn lọ lò ọbẹ ló fi sí ní íńtánẹ́ẹ̀tì wọlé wọlé ni ọbẹ̀ ọbẹ̀ lófi àbí kí ló fi íńtánẹ́ẹ̀tì wọlé sọ̀rọ̀. ọbẹ̀ tó fi íńtánẹ́ẹ̀tì wọlé nìyẹn. àwọn ọbẹ̀ tó ló dé ọmọ ádámọ̀ ní. ẹ ẹ ọjọ́ sunday ọjọ́ easter ó ní bísíǹsì sọ̀ṣẹ́ ó lè yẹ pàǹtì tán ta ìbí lọ́wọ́. ọgọ sunday pátá mélòó lè ta ọgọ isa isa sunday isa sunday pátá mélòó lè ta méjì èló lè ta méjì yẹn five thousand lẹ́yìn ẹ̀kọ́ babaláwo kan náà lè máa lò táyì tàbí ọ̀rọ̀ méjì lọ́wọ́ yín àbẹ́yẹ ẹ ta ẹ̀kọ́ thirty thousand fún babaláwo yẹn make you get sixty thousand a lè fún yín ló káàsì. ó dáhùn báyà tó máa ń pè àwọn tó ṣiṣẹ́ fún ló máa ra pátá yìí lọ́wọ́ babaláwo yẹn kí ló kọ́ babaláwo yẹn lẹ́ẹ̀kan sí i awójì mi awójì mi ibo ló wà ìjọ̀n àwọn ọlọ́pàá máa ṣe investigation. ọbẹ̀ ọbẹ̀ tó fi dá. ọbẹ̀ tó fi dá nẹ̀tì wọlé. ọbẹ̀ tó fi dá. ìgbà táwọn mú ó lóun lọ mọ́ṣáláṣí a rí i pé ó wọ jàlámíà so ó rẹ̀ kó ní ṣẹ̀ṣẹ̀ fún wa so àbí ìlọ́wọ́ ẹ̀ kò ní bá ṣe wò wá wá a rí i pé àpò ṣòkòtò tó wọ̀ sínú mẹ́rin ó wú bá ṣe ṣàṣẹ ẹ̀ ní abọ́ ẹlẹ́kìnrin abọ́ ẹlẹ́kejì abọ́ ẹlẹ́kẹta láti wá rí báyìí tì ń bẹ̀ àwọn abèrè pé báyìí pé ló ránṣẹ́ ó ní thousand náà ń ta ó ní àwọn mẹ́rin ni ó lè darúkọ àwọn mẹ́rin yẹn so òun ẹ̀ wọn la ṣe gbé lọ sí ọ̀dọ̀ ọ̀gá apàṣẹ Oòduà. Oòduà. ṣé wọn ṣé bẹ́ẹ̀ náà ní ìjọba. ọbẹ yẹn kọ ọbẹ tó wáyé ló fi ṣe. ọbẹ ilé ló fi Janet. Janet yẹn. ìwà fi Janet yẹn. ẹ tó gbà wọlé. Hmm ele ele ele ogun tele ogun le ogun lele. wọn fi sùn lọ ni àsìkò fọ fi ọ̀nà wọn máa fi fi ọ̀nà. fi ọ̀nà fi ọ̀nà ọ̀nà nílé sùn mọ́. a sùn lọ. títí tó fi wọlé. onítọ̀ bá ti mìíràn sí ọ̀nà pé gbogbo wọn máa sùn lọ. lóòótọ́ ìgbà tó ṣí nẹ́ẹ̀tì yẹn tó wọlé gbogbo wọn ló sùn lọ. wọ́tá. calibration pátá ìgbọ́dọ̀ sùn lọ ọ̀la ní wọ́n pàṣẹ tán àṣàkà kọ́ bẹ́ẹ̀ tó ń bá ọ̀la jẹ ọlọ́ọ̀la rẹ̀ fi mú agbára ọ̀la inú kan ògùn wà. ọ̀la inú kan ni o. apàṣẹ Oòduà apàṣẹ Oòduà. àmọ́ láyé pé wọ́n gbé sórí o àwọn òṣèlú àlàfin nígboro àpàjọ fún abawaparo kiri àwa ti mú wọ́n ti gbá ń bẹ ilé ìlú ẹ̀ àwọn fèsì wọn àti ẹ̀ lẹ́sẹ̀kọ̀ àṣẹ kò sóòdùà lẹ́kìtì lẹ́sẹ̀kọ̀ àṣẹ ẹ̀ sóòdùà lẹ́kìtì mọ́ àṣẹ bẹ̀rẹ̀ sí mú wọn ní o ọjọ́ ẹ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ wọn mú yín kò ní dáa fún yín ẹ ti bàyẹ̀ wọn lọ́mọdé sẹ́yìn sẹ́yìn. ọdún ọdún méjì rẹ sọ àní o pátá oní pátá ṣẹ̀gbọ́n ọ̀tọ̀ ni. máa sọ sókè máa sọ sókè wọn bọ̀ o. ó yá bá mi jù. ó yá ọ̀sọ́tọ̀ ọ̀sọ́ ó ní ẹ̀gbọ́n kan wà tóun máa tóun ṣe fowó sí fún o. ẹni tó kọ́kọ́ àwọn kìnìún tọ́tọ̀ àwọn tí apáta àwọn ọkọ àwọn gẹ̀ẹ́sì wọ̀nyẹn bọ̀ ọ̀yá ogun ẹ̀ síbẹ̀ kó àwọn kìnìún fi. apàṣẹ Oòduà apàṣẹ Oòduà ṣé tako jàwá jà ò sí. always guiding. wúwo la nobody. wàá pé wa ò ní pé lọ. ọlọ́run. ayẹ̀bẹ̀rẹ̀ ni. Ah, àpàrọ̀ rárá ṣókí ni ẹ ọjọ́ máa mọ̀ lákòókò máa lọ sí àdúgbò ẹ ibi tó wẹ́ sùn tó wẹ́ tó ń wẹ̀ kó máa gbé ló tọ́ṣà mo liba liba liba make the park for wọ́n fọ̀ díẹ̀. eléyìí kí lè ṣe eléyìí wò ẹ ẹ sọ̀rọ̀ sókè. ẹlẹ́rù agbẹ́rù ẹ olófin wẹ̀ tó máa fi jáde tán. tó bá ti fẹ́ lọ sóde àbí. ẹlẹ́rù agbẹ́rù ẹ. mo wẹ́ àdínà àwọn bá ẹ. oníṣerú ẹ mọ àwọn tó kù yín ara wá wọn kàn ń sìn ẹ máa pé díẹ̀ díẹ̀ ni àwọn tó kù ẹ abẹ́wájú mú wọn o àjọbaláwo wọn. Yorùbá. Yorùbá. Yorùbá. Yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network. Fún fún ìdílé àṣà Yorùbá.